ètò ààbò orílẹ̀-èdè wa dá nítorí pé àwọn ìjọba wọn tún ọ̀nà wa ṣe ní àsìkò táwa yìí gbogbo ayége gbogbo ṣáìdì ọ̀dọ̀ wa mẹ́rin lọ́ọ́ ti tún ṣe wọ́n dẹ̀ ń tẹ àwọn security wa náà wọ́n dẹ̀ ń gbìyànjú wọ́n bá kó àwọn ọmọ hooligans àdúgbò ọmọ tó ń bá àdúgbò jẹ́. a nítò ààbò lórílẹ̀‐èdè yìí o everybody orí fúri everybody ń ṣọ́ orí ara ẹ̀ ní o kò sábò kankan because wọ́n bá ní pé aná ọlọ́pàá ní aní àwọn ara ẹ̀ sáná wọn kinní kan ó di gbogbo ń sí. Si even now mo wá surprise nípa pé EFCC ló tún wá bẹ̀ sí mọ̀ àwọn èèyàn fún even anything crime even the yahoo boys nísìnyí wọn ní EFCC ló tún wá ń kó wọn ṣáà ní sí àtàmà náà ní ọ̀wọ́n tí wọ́n lè máa wà responsible sí yẹn ni àná àwọn pé EFCC ọ̀tọ̀ níṣẹ́ ti tiwọn so ọkàn mislead gbogbo ẹ̀ so abo yẹn ànábò because Nigeria fún àyẹ̀wò máa ń múnú bíyàn lọ́tọ̀. orúkọ tèmi ni Semiu wọn Slimon ṣe rí ní wàlúkà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò nílùú yìí kò sí nǹkan tó ń jẹ́ tó ààbò rárá nílùú yìí torí pé àwọn táwọn nìkan ṣọ́ wa akọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ọlọ́pàá náà ìgbà tí ọlọ́pàá lè máa gbé ìbọn ló lè máa fi pa àwọn èèyàn tí wọ́n ní kọ́ máa ṣọ́ mo wo program kan wọ́n ní ní um, kí ló ń polókọ ojú ayé rè náà ṣe lẹ́bi ní Sunday tí wọ́n ṣó òbí tí ọmọ ọlọ́mọ tó yẹ bèrè yẹ yáda dé school tó yẹ bèrè ayé ẹ̀ tọ́lọ́pàá níbi tí wọ́n ti ń wo tó lọ gbébọn tó yìnbọn fún tó pọ̀ ọmọ ọlọ́mọ dànù ṣáàbò ní ká pè yẹn ni àbíkí ó lè wà ń gbòòrò àwọn ọlọ́pàá wọn tó lè wà wọn ni mú wọn ẹ wá ń pariwo àwọn ọmọ yahoo wọn pé báwo ni yahoo ṣe ní wà nílùú kò sí ẹ ṣe nǹkan táwọn ọmọ nàìjíríà lè ṣe tán lè mọ gbádùn ara wọn kò síṣẹ́ kò sí nǹkan kan àkàn everybody kàn ń ṣe bó ṣe wù àwọn ọmọ àpọ̀lọpọ̀ àwọn ọmọ nísìnyí ó a gbọ́njú bá bí ìlú ṣe rí kọ́lélẹ̀ gbogbo ọ̀rọ̀ ètò ààbò nílùú yìí kò sí nǹkan tó ń jọ ààbò rárá ọlọ́run ló ń ṣọ́ wa kò sábò tọ́mọ aláàbò wà irọ́ ni àfikà bẹ ọlọ́run fúnra wa torí tẹ́lẹ̀ a máa rìn kò nígbà tá lè rìn tá a bá rìn nísìnyí a máa ń wẹ̀yìn ni bùkọ́tí kan tó ń bọ̀ lẹ́yìn àwo mọ́ kálukú ẹ̀hún wọ́n jẹ́ ọmọ gbé wọ́n jẹ́ ọmọ gbé wọ́n jóbìnrin gbé wọ́n jọ́kùnrin gbé wọ́n fáyọ̀ wọn lọ wọ́n á yẹ kí wọn kàn á dẹ̀ yẹ pé a ní ètò ààbò àdẹ̀wò gbogbo nǹkan báyẹn níran títí títí instead kó fi kó stop kó stop Boko Haram ṣe tiwọn wọn làwọn kan náà bàdó ní lẹ́kọ̀ọ́ bíbá yìí náà àwọn náà ń ṣe tiwọn ẹ̀dẹ̀ ń wò wọn ẹ̀rí nǹkan ṣe ẹ̀dẹ̀ lálábù alọ́lọ́pàá ẹ̀ ń gbọ́ ọlọ́pàá lójoojúmọ́ ẹ̀ ń gba sójà ẹ̀ ń gba everything kí ni iṣẹ́ wọn ẹ̀wò ọlọ́run ló ń ṣọ́ wa kára lẹ́tù ìdí tí ò sì fi kún tó ni pé àwọn tá ń gba àbẹ̀tẹ́lẹ̀ pọ̀ nú àwọn security ìdí tí mo fi sọ báyẹn ni pé àwọn kan kan wà tó ṣẹlẹ̀ Adéṣànyà níta ní ìjẹta kan arákùnrin kan wà tó yẹ pé ó kàn já chain láàrin lọ́rùn obìnrin tó yẹ pé kò sí ẹnì kankan tó sì ẹ̀ bá wa tẹ̀lé tó yẹ pé ní ó mọ details pé tó gbólé ń lọ ọlá security tí ò sí náà ni ó fa gbogbo n tó ṣẹlẹ̀ yẹn Eh, àwọn security ta tún ní lóríṣìíríṣìí mìíràn wà tó yẹ pé àyín tá ń ṣe pẹ̀lú àwọn èèyàn kò dùn mọ́ wa nú àwọn aláìṣẹ̀ àwọn tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì gan bá rí wọn ní ìpínlẹ̀ Èkó yìí wọn ka ẹ̀wọ̀n kún kankan mọ́ yàtọ̀ ni wọ́n gbé àwọn fún àwọn ìdí tó yẹ pé àwọn ò mọ̀ bó bá sọ̀rọ̀ nísìnyí pẹ̀lú àwọn èèyàn míì wọ́n ní à èmi èmi tí mo ti lẹ̀wọ̀n lẹ̀wọ̀n kò sí kankan lẹ́wọ̀n tó bá béèrè lọ wọn pé kí ni ìdí tẹ́ fi lẹ̀wọ̀n náà nítorí pé àwọn ò mọ ìdí àwọn ò mọ ohun tó gbé àwọn dẹ́wọ̀n àwọn kàn déédéé rí àwọn lẹ́wọ̀n ni security wa Nàìjíríà kò ṣètò pé ìjọba bá wa dá sí káwọn aláìṣẹ̀ mọ̀ mọ̀ jẹ̀yà ẹni tí wọ́n mọ̀ kọ́lọ́n dẹ̀ ṣàánú àwa náà. ètò ààbò wa kò fi bẹ́ẹ̀ wá òkè o due to the fact with the way things is nílùú ìtàwáǹsì the situation we are in this country is not helping matters at all so there's no job kò sí iṣẹ́ kò sí anything àwọn ọmọkùnrin wọn máa rìn káàkiri lójú títì this is the major reason why táwọn olè fi pọ̀ ń ta. okay normally everybody náà ló mọ bí ètò ààbò nàìjíríà ṣe rí nsìn so àwọn ọbẹ àwọn gọọmẹǹtì wa wọn túbọ̀ bá wa put effort wọn láti jẹ́ kí eh, ààbò yẹn kó túbọ̀ kó túbọ̀ ṣe dáadáa because Eh, everywhere máa gbọ́ boko haram kidnapper gbogbo so èèyàn ń rìn gan sìn gan máa wash máa wẹ̀gbẹ́ ẹ̀ ni so ààbò yẹn àgbà gọ́ọ̀mẹ̀ntì wa kan bá wa tún tún eh, ètò ààbò yẹn kó tún bọ̀ kó múná dóko ṣá kó múná dóko.